bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìkẹ́ fún àlúwà Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìkẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí ó bá tẹ̀lé ìlànà àwọn títí di ọjọ́ ìgbéǹde àkèyàmù láì ní fi àsìkò wa ṣòfò kí a má bínú pé ọlọ́jà yìí díẹ̀ ọlọ́run bá yóò gbà lẹ́sìn fún wa yóò sì jẹ́ kó wúlò fún wa láyé àtijọ́ gbóni kìáàmù fẹ́ni tó ń sọ àtàwa tí à ń gbọ́ kò ní ṣe ní ìbàlẹ́jọ́ ọmọ fún wa ọlọ́run wọ́n kà láti nọmba one kéde nọmba twenty àwọn àpẹẹrẹ tá a máa rí lára èèyàn táàfìmọ̀ wípé mùnáfìkì ni ní nìfàákún ìrìtìkọ̀ọ́díjò ní nìfàák ní ti jẹ́ mùnáfìkì eléyìí tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn tó sì lè ba iṣẹ́ jẹ́ níwájú ọlọ́run àwa ṣàlàyé nígbà tá à ń sọ àwọn ìtàfimọ̀ dá ìṣesí mùnáfìkì yìí mọ́ nínú àwọn àpẹẹrẹ tí àfàwà Mustapha Murad tí wọ́n kọ sínú tírà wọn aláwọn kan bẹ tó jẹ́ pé nìfàákù àmàlì ni ẹni tó bá ti lè kó sínú àwọn nǹkan tá a fẹ́ bọ́ síbẹ̀ lónìí kò yọ kúrò nínú Islam yóò burú káwá pè ní kéde o kèfèrí ká ló ti kúrò nínú Islam kí ló fà á ìṣe nìfàákù ìsọbẹ́sẹ̀lú ìsojú èjì kéèyàn jẹ́ mùsùlùmí kó tó láwọn ìwà mọ̀nàfíìkì ìwà bú lọ́wọ́ mùsùlùmí náà ní lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n jíjẹ́ mùsùlùmí ẹ̀ kò ṣe kí ni o kò fẹsẹ̀ rinlẹ̀ tó ṣùgbọ́n kò kúrò ní islam kí ló jẹ́ a máa sọ eléyìí àwọn tí máa ń pé èèyàn ní kèfèrí tí wọ́n kà fárẹ́ èèyàn lírìtì káàbì kẹ̀bí rọ̀tìn mínkàbá irì dùnú nítorí pé èèyàn ṣẹ lọ́hùn wọ́n bá ló ti di kèfèrí àwọn kàwárí jù ni àwọn kàwárí jù àwọn ikọ̀ kan náà jẹ́ kàwárí jù sẹ́ẹ̀rọ àwọn kàwárí jù èèyàn bú ayé àtọ̀run ni aburú tí wọ́n sì dàálẹ̀ nínú ìsìláàmù kọ̀ọ̀tàn tẹ́ ìdọ̀la torí àwọn kan tó ń nírò rí burúkú wọn lónìí kódà ẹlòmíì ó lè máa ju ẹni tí èsè kàwárí jù tọ́lọ́hún náà gbogbo mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí alákìídà nílànà àwọn àfáàlù súnà wal jamaa yóò mọ̀ pé kàwárí jì àwọn èèyàn bú ní jẹ́bẹ̀ yóò sì mọ̀ pé àkídà kàríjì yà kéèyàn ò ní àdìsọ́kàn pé ẹ bá ti lè ṣe nǹkan bú ó ti di kèfèrí ẹ bá ti ṣe báyìí ẹ kàfárà rẹ̀ ìlọ́jẹ́ kan kàfárà àwọn olórí ẹ̀sìn tí wọ́n ó sì rí wọn sẹ́ni tó jẹ́ pé kí ni o halalu dam ẹ lè máa pa wọ́n lọ ẹ lè ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ kódà ó lè burú débi pẹ́lú mi ò ní sálámà sí ọ kí ló dé tọ̀ sálámà sí ó lẹ́yìn kèfèrí kí ló sọ mí di kèfèrí ṣèbí mo rí yín tẹ́ ẹ mo ti ń jó o ní abà ṣèbí mo rí yín tẹ́ ẹ ṣe kí ni o tẹ́ ẹ tọ́ tẹ̀ ń jó o ní mo rí yín tẹ́ ẹ rọ́ṣẹ́ ẹ̀ bóra èyí ọ̀yọ̀yọ̀ kúrò ní Islam ẹlẹ́sẹ̀ ló ń tọ̀ nǹkan burúkú ló ń ṣe ṣùgbọ́n kí láàtọ̀ máa pe o mùsùlùmí ni tí è bá ṣe pé nefakun ìtìkọ̀ọ̀dìyùn kìí ṣe pé bí ìsàgàbàǹgebè ìsojú èjì ìsọbẹ́sẹ̀lú rẹ̀ kìí ṣe bí àkídà ibi iṣẹ́ ni mọ̀nàfíkì náà ni ṣùgbọ́n kọ́ yọ kúrò nínú Islam ṣùgbọ́n èmi àti yín ọlọ́mọ wá mọ̀nàfíkì yálà lábala aṣẹ́ àbí lábala àdìsọ́kàn méjèèjì nǹkan bú ni àáfàá níṣẹ́ wá rí ní fàákù amẹ́lí fọwọ́n tí káàbù bá di kìsọ́lì mọ̀nàfíkè máàl ìmánì bìlá máàl ìmánì bìlá agbọ́dọ̀ gbọ́yìn òye òun ni kéèyàn ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan kéèyàn àwọn ẹ̀ṣẹ̀ sí mọ̀nàfíkì kan àwọn ẹ̀wà mọ̀nàfíkì kéèyàn ó ṣe ṣùgbọ́n o ìmánì ń nínú kéde o ìgbáyà rẹ̀ àáfàá ní ṣùgbọ́n ẹ lọ ọmọ ṣe wá rí kéèyàn ọmọ ṣe iṣẹ́ iṣẹ́ mọ̀nàfíkì náà wà láàkín náà á tẹ̀sídúró mẹ́nà lè mùsùlùmí kọ̀ ní lán wà látẹ̀sírù dìdáná ńlá ẹ jẹ́ káwọn jalẹ́ àárín tààfàá ni ṣé ẹ rábalẹ̀ ilé ìta aṣọ náà àáfàá ni kò ní máa ṣẹlẹ̀ lọ́dọ̀ mùsùlùmí gidi Ilá kọ̀ ní lán àyàfi kí ni occasionally once in a blue moon ọjọ́ láre kìí ṣe pé lónìí ó ṣe ọ̀la ọ̀túnla ẹni ṣe ara ẹni ṣe mùsùlùmí gidi ṣùgbọ́n torí pé tó lílá ìkàmọ́rù lè mutlak ká sọ pé èèyàn pé tán ọlọ́run nìkan lónìí bó ṣe wò kéèyàn ní àáfà ẹsẹ̀ àpẹẹrẹ ayé láàfà ẹ̀yìn náà sì ń parọ́ àáfà kìí ṣe mọ̀lẹ́ka àáfà lókun kìí ṣe mọ̀lẹ́ka àáfà lè parọ́ sẹ́dọ̀ ẹ̀yẹn lẹ́yà lọ́yẹ kẹ́ ẹ máa parọ́ ẹlẹ́yà lè parọ́ tílẹ̀ bá fẹ́ ka mọ́ àti gbọ́ káwá nírù mi mo ṣe nǹkan báyìí yọ̀ọ́ bá dọ́gbọ́n fi fọ́múlà sí yá ọlọ́run forí jèmi asẹ́gbà fún ìlà asẹ́gbà fún ìlà ọlọ́run forí jèmi ṣùgbọ́n wà láyé ọmọ ṣùgbọ́n kò ní jẹ́wọ́ rẹ̀ nǹkan kan ló fà á òun náà tó wá banújẹ́ pé irú orí ibú wo lọ́wọ́ tẹ̀lé tí mo fi wá ń parọ́ wà láyé inú rẹ̀ ò ní dùn ṣùgbọ́n tẹ́ ẹ bá rẹ tó jẹ́ pé ó ti mú irọ́ níṣẹ́ sí inú rẹ̀ ó sì máa dùn a ah, àáfà mùsùlùmí gidi kọ́ yẹ o a sọ pé kèfèrí ni o ṣùgbọ́n kèsè mùsùlùmí gidi kéèyàn jó ń sí ọwọ́ kọjá pé tẹ́ ẹ bá gbéṣẹ́ fún lẹ́ẹ̀mẹwàá ẹ̀ẹ̀mẹsàn ní ọ̀parọ́ fún yín ọ̀tọ̀ ni tó bàjẹ́ lára mọ́tò ọ̀tọ̀ ni tí ọ̀rọ̀ bàjẹ́ ọ̀tọ̀ ni igi tó lòun ó lò káfíńtà ọ̀tọ̀ ni igi tó lò bíríkìlà ni ọ̀tọ̀ ni sìmẹ́ǹtì lòun ó lò ọ̀tọ̀ lè tọ́ra àáfà èyí ẹsẹ̀ mùsùlùmí gidi o mùsùlùmí kíni mùnàfíìkì gbogbo ẹ̀dá jẹ́ pé irọ́ ni máa pa ń sẹ̀mí ayé ẹ̀ kìí ṣe mùsùlùmí gidi àáfàá ṣe rí mùsùlùmí gidi látẹ̀sí rùdì ìdáná làwù kò ní jẹ́ ìwà tí ó ti bá sábà kò ní di omi àtẹ̀jẹ́ ara rẹ̀ kò ní di ìṣesí rẹ̀ kò ní di ìlànà rẹ̀ kọjá pé ẹ̀ṣẹ̀ ìwẹ̀ ẹ̀ṣẹ̀ ìwà mọ̀nàfíìkì lẹ́mọ̀ wá bá lọ́wọ́ rẹ̀ àáfàá wàmínà alámọ̀tì àdà náwọ̀ì mínà nifaq nínú tẹ́ẹ̀fì máa dá mọ̀nàfíkì yìí mọ̀ òun ni ọ̀rọ̀ tánàbí wa sallallahu alaihi wasallam tó sọ tó ní wípé ayatul mọ̀nàfíkì fàlàáfún ayatul mọ̀nàfíkì fàlàáfún ó ní tẹ́ẹ̀ bá ti fẹ́ mọ mọ̀nàfíkì mùsùlùmí mọ̀nàfíkì nínú iṣẹ́ tọ́já sí pé ìwà mọ̀nàfíkì ìṣesí mọ̀nàfíkì iṣẹ́ mọ̀nàfíkì òun ní bẹ̀lọ́wọ́ rẹ̀ ànábì ní nǹkan mẹ́ta ni ẹ máa wá alákọ̀ọ́kọ́ ìdá àdáta kábìlì tó bá ti lè sọ̀rọ̀ yóò parọ́ jẹ́mọ̀ kí la ní yóò ṣe yóò parọ́ sẹ́rí gbogbo àwa tá a kọ́ jẹ́ wúmọ̀ tá a jẹ́ pa ń bímọ nínú iṣẹ́ tí ń bẹ lọ́rùn wa òun ni ká tírèèni àwọn ọmọ wa kán máa sọ òdodo kódà téèyàn ọba pa wọn ìwọ tọ́lọ̀ bá ní kó orí achieve lára ọmọ rẹ wà lẹ́nu ọdúgbẹ́ fọlọ́ oríire ńlá ni ìwọ góòlù fọkànbalẹ̀ Abdullahi <coughs> wambi wambi ta ló fọ àwọn ọjà bọ́ lọ́wọ́ mi lẹ́ẹ̀kan ni ó ṣe kí ni o ọjà <coughs> bọ́ lọ́wọ́ mi nígbà tí mò ń ṣe kí ni o torí pẹ̀rú ọmọ yẹn kò lè parọ́ kí ládé ò lè ṣe jẹ́mọ̀ kò lè parọ́ ẹni tá a jóbi ẹ̀ ètò ìyá máa ní àbájẹ kan lọ wọlé wá fọ́ àwo ni àbáwọn ẹ̀yà kan lọ ẹlòmíì tí ò tó nǹkan yóò àmọ́ rò pé àwọn ẹni kan lọ́wọ́ aṣaburú ìtọ́jẹ́ pọ̀ wọn ẹ̀ ló ṣe ọwọ́ ọmọ èké ò lè ṣerú eléyìí èké ọwọ́ arẹ́ díẹ̀ lọ́nu aṣọ àwọn òun náà fẹ́ irú kí á lè léyìn ní ìsìn èyí tó bẹ̀rẹ̀ pé ẹ̀yin ọmọ ìta ló débi àǹkárá yìí èmi mọ rẹ lẹ́ẹ̀kan mọ nígbà tí nígbà tí mo rí bléèdì tí mo rí tí mo rí bléèdì ẹnu rẹ àmọ́ ni o kọ̀fẹ́ parọ́ nígbà mo wá rí bléèdì lẹ́lẹ̀ mo bí mo ṣe bí mo ṣe mú bléèdì nu mo wá rí kí n tiẹ̀ fi wá sọ mọ́mí èmi wò bóyá o gé bí mo ṣe gé gé mo bá rò pé kí n gé tán ọkàn ṣe kí ni o yọ wà balẹ̀ pé ìyá àjẹ́ kankan wàá ṣe kí ni o kọ̀ wá gé ọ lásán wàhálà ìtẹ́lómi ìṣíríkù tẹ́lómi ti látara pé àwọn ọmọ ẹ̀ ń parọ́ òun ní lọ́lọ́ọ̀kan ṣùgbọ́n ọmọ a bá ti train lórí pé àní ọmọ ẹ̀ sòdodo má máa parọ́ mọ́ òdodo ni ọmọ ṣe kí o òun ni ọmọ sọ àwa gbọ́ ṣe kí ni o á ní fọkànbalẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní mùnàfíkì tó bá sọ̀rọ̀ yóò ṣe kí ni o yóò parọ́ ẹ mẹ́jà máa baálé ilé ọ̀n parọ́ ìyáálé ilé ọ̀n parọ́ wọ́n fún ọ ọbẹ̀ two thousand o sì fi one seven ṣe ọbẹ̀ ó ku èlò ó ku three hundred wàhálà ìkólẹ̀ àáfàá ní wípé à àáfàá ní wípé kí ni o èlò wa lọ́wọ́ kù kọ́sẹ́kù kankan àbà ṣé nínú mathematics kan ní sùkúù téèyàn bá yọ one seven kúrò ní two thousand kọ́sẹ́kù kankan ní oníjọ́ téèyàn bá fowó kó ń kọ́ àáfàá faraba sẹ́rí ibi tẹ́tí máa say mistake nu o mistake tẹ́lómi ń ṣe o le jẹ́ ji jìyà díẹ̀ wájú ọlọ́run kó na o eya ajọ́ lo ìdajì ọjọ́ náà ná five si years ni kọ́lọ̀ mẹ́jẹ̀ àwọn náà rárá tó wà lùjẹ́ ọkọ rẹ fún ra o fi owo kun o beere owo to o fi kún ni <clears throat> tí o bá ti ye ara ti ọmọ ti èló ló fi kún ó fi ten naira kún lánàá ọyọ three hundred lónìí sọ́jọ́ra wọn ìkànnù ẹlẹ́kejì nínú ẹgbọ́n ìlànà ìdájọ́ òfin ẹ lọ ra nǹkan báyìí wá kálukú ti mọ létí ọkọ rẹ tọkọ rẹ bá já sí wípé tọ́ ọ bá fowó kún owó kò ní í ṣe kí ni o kò ní í dá padà nítòwó rẹ̀ bá ká ló ṣe kí ni o ìlọ́ra tọ́ ọ bá wá rí pọ́ fẹ́ fowó kún o ṣe fi ṣẹ̀bí nìlá ìsọdá kọ ọlọ́run sọ lẹ́sàn ọkọ rẹ ò sọ pé fowó kówó yìí o kí ni wàhálà láti fowó kun ajẹ́pọ̀ torí òjò tó torí òjòrò tó fẹ́ ṣe ni àníyàn fún bẹ́lẹ́mì rẹ off hundred naira kan lánàá ọyọ three hundred lónìí ṣẹ̀rí àlà ń sọ fúnra wa o kálukọ́ lọ túbá o ibi tí rọ́ọ̀tì ń bẹ̀rẹ̀ nú o só ti yé ní ìsìn ọkọ rẹ ní ọ̀ra nǹkan báyìí iye tó fi kó béèrè lọ́wọ́ ẹ̀ ọlọ́mọ sí alọ́kọ tí ó ní responsible tíyàwó tí a bá fọ àwa máa ń dá padà ni tọ́ba tí a dípọ̀ kọ̀ rẹ ó lè ń ka kè é dá padà Ah, àìkíní kọ̀dá padà ẹ̀ẹ̀kejì tọ́ba délé ẹ̀kẹta nítò fún ọ nítò bá ká ní ó ṣe ni o ní ọ̀rà tọ́ba rò pé wàlẹ́ òsì kú twenty naira ọba fi mọ̀ pé wọn náà ṣe sàárà tọ́wọ́ rẹ̀ bá ṣe kú twenty naira lọ́la èyí tó fi kún ọ̀gbọ́dọ̀ yọ̀ ń bẹ̀ twenty naira mi dà ó fi nǹkan rẹ̀ lé lọ́wọ́ ni jẹ́wọ́n ṣe táwọn sọ́yà bí òye ibi tí máa ń bẹ̀rẹ̀ nírú àwọn nǹkan kéékèèké báyẹn èèyàn jáde ọ̀dàgbére kí ni ọwọ́ àrìn lọ́dẹ ọwọ́ dọ́dọ̀ ya kí ni òye àfa sí òsì tẹ́ ní ọdọ àwọn yàrá síbi lójú ọ̀nà kò sódò lójú ọ̀nà èyí tó fi yọ pé ẹ má bínú torí ìdàgbé ya àṣàbùrì mo bá ní kí ya àṣàbùrì yóò àmọ́ parọ́ kò sódò lójú ọ̀nà ẹ bá tiẹ̀ mọ́tò ọmọ rí pa lórí fóònù ìwà wàyí àwọn èèyàn ń pa bàbá làárọ̀ lórí fóònù lẹ́yìn tẹ́ ẹjọ́ wà ní junction muslim tó ní mo ti dé bódìjà mo ti fẹ́ẹ̀ dé mo ti fẹ́ẹ̀ dé à ah, muslim sí bódìjà àbà àbà ẹ tó wà lódi ijó tó ti yẹ́nì tẹ́pọ́ náà òbèrè lọ́tẹ́ mo ti débi òbèrè kí ìkẹ́ gbọ́kadà ìyànà kíní kan ní kí ló dé yàmẹ́ ẹja bẹ̀rù ọlọ́run fa mọ̀nàfíkì ní máa ṣe bẹ́ẹ̀ o ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run ẹ̀yin náà bẹ̀rù ọlọ́run máa parọ́ tó ti yé ní ìsìn o nídìí kọ́ parọ́ iṣẹ́ tí mo fẹ́ bá yín ṣe iye tí ń gbà ní o àti màtíríà àti gbogbo ẹ̀ iye báyìí ní gbà irú màtíríà báyìí ni màá dẹ̀ ṣe kí ni o ni màá lò wọ́n wá fún ọ lówó màtíríà giri ọlọ́lọ́ substandard ọ̀bẹ̀rù ọlọ́mọdé fi kí ni ọ kí lábùrọ̀ máa parọ́ wèrè ọ̀tọ̀ ní tọ́ bàjẹ́ lára nǹkan ọ̀tọ̀ ní tọ́ ọlọ́bàjẹ́ lára rẹ̀ jẹ́mí ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run mọ̀nàfíìkì nǹkan tẹ́ fi máa mọ̀ wọn náà wàyídà wàádá àkàlàfà tí mùnàfíkì bá ṣàdéhùn yọ jàǹbá àdéhùn sẹ́ẹ̀rí gbà mí èmi wọn sọ fáwọn èèyàn àdéhùn dùn ún ṣe àti síkà àdéhùn ló ṣe kíni ló nira so orí mọ̀jẹ̀ kéèyàn ò tí ọ̀ ẹ̀yin tẹ́ ẹ jó mi ẹ má ti ọkọ yín ṣàdéhùn tí ọ̀ lágbára kí mo ní ká ẹ má ṣe má ti ọkọ rẹ ṣàdéhùn ìwọ tó o sì jọ kún yín náà

ọkàn ìyàwó ti wà ń bẹ ọkọ ọmọ ti wà ń bẹ wọ́n wá sanwó oṣù kan lówó oṣù márùn-ún yín ọwá nínú gbèsè ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ bàbá alágbájá ọyá wa ní two thousand ìyá àlàkàṣègbè nígbà ẹ̀yọ gbèsè tán owó tó kù ọ̀ka ju kéde lọ sáfẹ́ẹ̀tì lọ tárùn ọ̀làdéhùn ṣe sẹ́ẹ̀rí àdéhùn àwọn la máa ń fi gba nǹkan lọ́wọ́ ẹ̀ àwọn ṣùgbọ́n ní òṣèríà láti fi ìyàn lẹ́mìí balẹ̀ pẹ̀lú pé a ah, mo lágbára rú nǹkan báyìí pẹ̀lú kan lọ́wọ́ ọlọ́run ó yẹ kí n lè ṣe èèyàn lè ṣàdéhùn ṣé wàá ràdéhùn tó burú jù òun ni ká ṣàdéhùn fọlọ́run ká mọ̀ sí ká àwọn èèyàn jẹ́ mọ̀nàfíkì ń bẹ́ o ẹ lọ wo àwọn Ramadan program àwọn èèyàn wà ṣàdéhùn public lecture mọ́sálásì pẹ̀lú àṣẹ ọlọ́run èmi kó tó dojú màá gbé jẹnẹrétọ̀ wá dòní kò fi jẹnẹrétọ̀ wà pẹ̀lú àṣẹ ọlọ́run ilé oyin yìí màá fún yín ní o one million tẹ́ fi ralẹ̀ wọ́n sì rìkọ́dù ẹ̀ ló fídíò rí one million lọ́la ló kù ẹnìkan ti gbàdúrà one million gba one million tó ní ó ṣe báyìí àwọn èèyàn ti ọba ṣe ọ̀sàdé òmẹ́rin kan pọ́ ọ̀ràn lọ mọ́ka ó sì lówó kọ́rọ́ lọ mọ́ka lọ ọ̀mà ràn lọ kì í ṣe pèsè rẹ dàrú wàhálà dé ọlọ́run lọ múra ọkàn rẹ ti à ń dà fòtò pé àlẹ́ ó ti fi mọ́ka sáúdí lálàá ló ṣe làbáyé kálá ọmọ alábáyé àdìsù nọ́ọ̀sì nìyẹn àdìsù nọ́ọ̀sì ni wàhálà ọmọ ẹnu ṣẹ̀ríà téèyàn bá kó nǹkan kan lẹ́ẹ̀mejì ọmọ fi lálàá àdìsù nọ́ọ̀sì la máa ń gbé so ti yé tó bá fẹ́ gé wọn bẹ́yọ lọ́jọ́ nìka ìlójú ọ̀nà ọkẹ̀ mọ́ lálàá pé ọ̀ǹgẹ̀sẹ̀ àbó wọ́n ṣe wọ́n ṣe ṣùgbọ́n àná láì fọ́ torí tó gbéṣẹ́ mi ni àdìfù náà ṣe àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó o bá ti fẹ́ ṣàdéhùn kọ́kọ́ ronú ṣé màá lè sí ká ṣe àdéhùn yẹn só wà ní kọ́sítọ́dì mi lápẹẹrẹ <clears throat> irú mi lè sìn kórì mi ó dùn sí apá mi lọ kí pè mí síbi islamic program wọ́n pé ah àwọn olówó wa ń dìde pẹ̀lú àṣẹ ọlọ́run ìwé fi tẹ́ mílíọ̀n lẹ̀ pẹ̀lú àtúwárò kí ah inshallah tábà rí oṣù méjì tí ń bọ̀ èmi náà fún one point five million one point five million tí èmi gan bá kọ́ rí ní ìṣe gan mọ́mọ́ tí màá fi ṣe ọ̀rọ̀ tẹkìbí aláàrẹ̀kùbà èmi gan pọ́mọ̀ pé wàláì mo fi gba skill lójú agbo yìí ni o pé kán lè sọ pé ah àfáà náà ju one point five million lẹ́ náà ti sànú wọn gan bí a mo ti ẹ ṣe nàwáyé tú ọmọ kan tí mo fẹ́ fẹ́ bẹ̀rẹ̀ pé kán lè ní ah àfa torí one point five million àwọn olówó làwọn eléyìí o tọ́lọ̀ ọba tó wá mú nàwọ̀ ẹ̀tọ́ tó wá sí ọlọ́run tó wá ṣe kéré o ọlọ́run tó gbé gilé ó lùsì ọ̀nà méjì jẹ́mọ́ ronú sí kó o tó ṣàdéhùn ṣé ẹ tó rí káfíkó náà kọ́lọ́n kó tèmi àti ń ṣe àwọn àdéhùn tá a máa ń ṣe náà níbi gbogbo àwọn programs tá à ń ṣe náà ó yẹ ká ṣọ́ra fáwọn àdéhùn yẹn náà pàdé mi bí báyìí láago mẹ́wàá lọ́la aago mọ́kànlá láàdì ni àárín òun náà yẹ kémi àti yan sọ ṣe ó lè sọ ẹni mọ̀nàfíìkì ṣé tí mo sọ yé pẹ̀lú àṣẹ ọlọ́mọ agbájáàbù fún ọ lọ́sẹ̀ tí ń bọ̀ ọmọ tí tí àfọkànbalẹ̀ ọmọ tí lọ kàwé jáàbù wa close ọ ọ ah, mà ṣe o ẹsẹ ni ọlọ́run bá mọ̀nàfíìkì ni ọ ẹjẹ́ aṣọra fún mi máa ṣàdéhùn tọ́ bá ti á wá ṣàdéhùn rí pò mọ́ ṣe àwọn ẹni ọlọ́run yẹn ọ̀sàdéhùn fún òyìn pé màá ṣe nǹkan báyìí wàlẹ́ ọ̀dẹ̀ ṣe àwọn èèyàn respect ẹ̀ alágbájá wàlẹ́ ẹ̀ dànù yóò ṣe inú ẹ jẹ́ káwọn èèyàn ó lè take èèyàn very serious lágbájá àní máa ṣe nǹkan báyìí fún ẹ pẹ̀lú àfọ̀ṣe umu máa ṣe ìtì máa jẹ́ kán rí ìyànṣẹ́ tó serious nìyẹn monafik tó bá ṣàdéhùn yóò ṣe kí ni o yóò jàǹbá yóò ṣe pa àdéhùn wàyídà àtúmínà kọ́ náà wàyídà àtúmínà kọ́ọ̀nà mùnàfíkì tẹ́ ẹ bá lọ gbé àmọ́ náà pamọ́ sí lọ́dọ̀ yóò ṣe jàǹbá gbàfi pamọ́ sẹ́ẹ̀rí àmọ́ náà bàbá sọ́lẹ̀ àlùfẹ́mí nínú sẹ́ẹ̀rì yàrá sọ̀rọ̀ ẹ̀yìn bàbá ní àlàyé tó pọ̀ lórí àmọ́ náà sẹ́ẹ̀rì àwọn oríkèéríkèé ara wa tẹ̀ ń wò yìí àmọ́ náà ni àmọ́ náà láàrin ẹ̀dá ọlọ́run sẹ́dá ọlọ́run ó wà àmọ́ náà nínú ọ̀rọ̀ ó wà àmọ́ náà nínú òṣèṣí ó wà ẹ bá ilé jẹ́ mùnàfíkì yóò máa ṣépa yóò sì máa jàǹbá àmọ́ náà ẹ jẹ́ amú díẹ̀ díẹ̀ ara àmọ́ náà òun ni bẹ́ẹ̀mi àti yín ṣe ń lo oríkèéríkèé ara wa bó la ṣe ń lojú wa kí la fi ń wò bó o la ṣe ń lo ẹnu wa kí la fi ń sọ ọwọ́ wa kí la ń lò fún ẹsẹ̀ wa ibo la fi ń rìn lọ ikọ̀ wa irú oúnjẹ wo là ń jẹ bẹ̀ etí wa kí la fi ń gbọ́ abẹ́ wa bó la ṣe ń lò ó ìwọ tó bá ti já sí wípé ní ìsìn ó lò bó ṣe dáa òun ṣe jàǹbá àmọ́ náà gbà fi pamọ́ wọn fi sí ọlọ́dọ̀ ọ̀dẹ̀ jàǹbẹ́ òun jàǹbá ọlọ́run nìyẹn òun fetí rẹ gbọ́ orin òun fẹnu rẹ kọrin òun fojú òkú òun fabẹ́ rẹ ṣe sí náà wọ́n fẹnu rẹ sọ tí ọ̀dà ó lo àmọ́ náà rẹ bó ṣe yẹ kó o lò àmọ́ náà wà nínú ọ̀rọ̀ èyàn á máa fọ̀rọ̀ pamọ́ sí yàn lọ́dọ̀ èyàn ò rò pé ni ìyọ́yẹ kọ́ àmì nù sẹ́yìn bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ara tí ó fi gba yìí ju gbogbo ayé lọ nìyẹn àwọn kèfèrí káwọn kèfèrí pálípálí ẹ̀kẹ́ wọn bí wọ́n ṣe ya ọ̀tá ọlọ́run tó wàláì wọ́n gbà lẹ́mìí wọn pé ànábì olódodo ni èmi àti yín sáwọn kèfèrí sán gbà wá sólódo ni sán gbà wá sẹ́ni tó ṣe é fọkàn tán sán gbà wá sẹ́ni tó nígbà fi pamọ́ débi pé nígbà tánàbí tán tó fẹ́ẹ́ lé kú òun òlu kọ́lọ́hún tó yọ̀ǹda ìjẹ́ra fún gbogbo dúkìá tí wọ́n tó kó sí lọ́dọ̀ ó tó fi áàlì ilẹ̀ ìwọ áàlì ọba mi ṣe kíni o ọba mi á fún wọn àmọ́ náà wọn ló tó yọ ẹni tá a rí pé ó ń bá wa sọ̀tà bóyá tó bá jèmi àbẹ́yẹ bóyá n ta àkọ́ṣe ni wípé ẹ fẹ́ lé mi kúrò nílùú ẹ fẹ́ pa mí gbogbo dúkìá yìí màá lọ mọ iná mọ̀dínà ànábì ò ṣe bẹ́ẹ̀ ó mọ̀ọ́mọ̀ fi áàlì áàlì rísìkì ẹ̀mí ẹ̀ nítorí àmánà òun lọ́wọ́ abánàbí àsálàm a eléyìí òun ló ní nǹkan báyìí òun ló ní nǹkan báyìí bó ṣe yẹ káwa náà máa ṣe nìyẹn àwọn àáfàá lẹ Yorùbá mọ̀ ṣe rí láyé ẹjọ́ òun kó tó di pé àwọn àáfàá náà dẹni tí ń ṣe wọ́n ṣe competition pẹ̀lú àwọn alu dunia pẹ̀lú àwọn àbínà udunia wọ́n ń bá àwọn ọmọ ilé ayé ẹ lọ ṣèwádìí nígbà kan nílẹ̀ yorùbá ẹ̀ńtọ́ bá ní mọ́tò ládùúgbò ilé àfáà ní ọ̀wà páàkì ẹ̀sìn ẹ̀ńtọ́ lọ́kadà ọ̀dọ̀ àfáà ní àfáà wọn ò fún kọ́kọ́rọ́ wọ́n trọ́ọ̀sì àfáà pa àfáà ò lè wa mọ́tò àwọn lọ àfáà ò lè yọ táyà mọ́tò ilé àfáà ní kíni o òun ló fọkànbalẹ̀ jù ládùúgbò tí wọ́n bá jà ládùúgbò àfẹ́ gbàmí ẹgbàmí ẹgbàmí ẹgbàmí tọkọ bá ti fẹ́ lu ìyàwó pa ọ̀dọ̀ àwọn àáfàá ni ọ̀sà lọ kí láà dé kí láà ṣẹlẹ̀ àáfàá ni bẹ́ẹ̀ yẹn bá sá lọ ní ìsìn àáfọ̀ òyàwó ẹ̀ látàmọ́júmọ́ tọ́ bá di pọ́kọ àti àwọn bá ń jà pé ayé ó lù ọ̀pá ẹ̀ṣájú òṣòdò àáfàá ọ̀dọ̀ àáfàá ni ẹjọ́ oṣù wàláì ọkọ ìyàwó ọkàn rẹ̀ balẹ̀ páàfọ́ ò lè ṣe kí ni o kò lè fọ́kàn ìyàwó ni oṣù yàrá ẹlẹ́yà ni oṣù o ṣùgbọ́n téèyàn bá dánrú ẹ̀wọ̀n ní ìsìn tó bá dòru tíyàwó rẹ ti ṣògbé ìwọ náà ṣébi ọmọ tó yẹ kọ́ ọ fẹ́ nu irú àwa tá a jẹ́ ni ọlọ́run báyìí tá a tọ́jú ẹ̀ kìí ṣẹ̀bi òun náà bó o ṣe wà ní ìṣe o onídìí kẹ́ni ọlọ́run kó rí òun rẹ tẹ́ni ọlọ́run bá ti á rí òun rẹ látòní lọ gbogbo tọkọ rẹ bá ti bọ́ ọ ṣe ẹ̀ ní jàmọ́ talẹ́ni ọlọ́run àfi eléṣu ìtàwọn èèyàn tẹ́ ẹ bá ka níwùsì kan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ láìpẹ́ àfáàlù kú máa ń lò pọ́ǹchì gbé níùsì yẹn tí wọ́n kà bó ṣe wéyàwó yàwó látàfó ọdún méjì nù ó tó tù nígbà di pọ́tò ọmọ náà tó dàgbà ó ti fẹ́ bọ́ ọmọ náà sùn ọ bá yàtọ̀ náà bọ́ ọmọ náà sùn ọ bẹ́ẹ̀ ní pọ́ǹchì níùsì náà ó <clears throat> ara mi kà báyìí <clears throat> wọ́n mú bẹ́ẹ̀ ló wà ti ti fìyà jẹ́ ti àwọn kọ̀ọ̀kan o àwọn ọmọ ọlọ́mọ àwọn ìyàwó oníyàwó táwọn èèyàn fojú wò páwọn oṣù náà lélẹ́yìí tí ò ṣe máa sọ kásá máa da ikọ́ lọ́n kọjọ́ kó tún mi ṣe kó tún wọn náà ṣe táwọn èèyàn wú àwọn ìyàwó yàwó láta àtàwọn ọmọ ọlọ́mọ pàápàá àwọn ọmọ tí wọn ò tí ì wọlé ọkọ àwọn ọmọ teenagers àwọn ọmọ tí wọn ò lẹ́ experience pẹ̀lú sugar coated mouth pẹ̀lẹ́nu tó dùn wọ́n sì wọlé sáwọn ọmọ ọlọ́mọ lá wọ́n ń ṣe kí ni wọ́n ń fi àmì ayérayé tó fi jẹ́ kí wọ́n ń fi ojú àpà nẹ́tíwọ́ọ̀kì sáwọn ọmọ ọlọ́mọ nẹ́tíwọ́ọ̀kì ibú. jẹ́mọ́ anábì sallallahu alaihi wasallam ọlọ́run bá ní yọ́nú sí ṣé ẹrí mùnàfíkì ó ní tẹ́ ẹ bá ti lè gbà àmọ́ náà sí lọ́dọ̀ àmọ́ náà ni àwa tá a já àfa àtàǹkọ́ ọmọ ń ké wa àmọ́ náà ni àwọn èèyàn wò pé bá ní kọ́ ọmọ wa lẹ́kọ̀ọ́ kó lè yáre wọ́n gbà àmọ́ náà sọ́dọ̀ àwa tá a já àfa nù àwọn èèyàn dọ́ mọ́jọ sí ọlọ́dọ̀ ẹ̀yọ́ bá ní ṣe wáàsí fún ẹ kó lè yẹ ni ọlọ́run àmọ́ náà nàgbé kọ́ ọlọ́dọ̀ ọ̀lẹ́tọ̀ kọ́ ọmọ ọmọ ọkọ̀ kẹ́kọ̀ọ́ ọmọ pa wọ́n jẹ kọ́ ọmọ jẹ tinú ẹyin kọ́ ọmọ dèpọ̀ àtàn ọ̀lẹ́tọ̀ rẹ̀ nù sẹ́ríà kódà tó bá ní pé àáfà ẹ̀yin ẹ̀ mójútó owó mọ́sálásí àmọ́ náà ni ọ̀ gbọ́dọ̀ nà ń bẹ̀ ọ̀ gbọ́dọ̀ mọ́ owó mọ́sálásí kọ́ ọmọ fi ṣe regerege kọ́ wa máa kọ àkáǹtì ibú pé àwọn bàbá mọ́sálásí ìdítrẹ́tì kú ni wọ́n owó tá a rí gbà ní fíṣẹ̀ bíi láì ẹgbà one thousand ní seven hundred kí three hundred náà ló sẹ̀lẹ̀ ayé ẹ̀ ẹ ṣéèfù ẹ owó tẹ ẹ rí jẹ́ twenty thousand ẹ ṣéèfù seventeen òun náà three thousand wà láì kí lọ́rùn gbogbo owó tẹ ẹ rí mọ́sálásí kan kí lọ́rùn ló sẹ̀lẹ̀ ayé ẹ̀ kọ́ọ̀fẹ́ kan yọ òróró kú òun ẹran kárí káyè rẹ ọ̀dà kọ́ ọ̀jẹran gbádùn ọwọ́ alátòróró àtẹ̀ràn ọ̀jẹ̀ fọ́ òun ní gbádùn ẹran mọ̀nàfìkì tẹ́ ẹ bá gbàmọ̀ náà sí lọ́dọ̀ yọ jàǹbá àmọ́ náà tọrọ ọ̀bẹ téèyàn ó fi ọ̀rọ̀ síyàn lọ́dọ̀ ẹrù pẹ́ ni yẹn ẹni ọlọ́run ni ẹrù pẹ́ ni tọ́mà àtú ọ̀ ni níjọ́ tẹ̀yìn àti ẹ̀ bá wá ní clashes ẹni misunderstanding yọ̀ wà tú ọ̀rọ̀ síta pàápàá ẹ̀yin tẹ́ ẹjọ́ mi ẹ gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ẹlòmíì látara pé wọ́n rò pé èèyàn gidi ni wọ́n fàmọ́ náà sí lọ́dọ̀ ọmọ náà wá dàbí ìgbà téèyàn lọ sẹ́ńtì è téèyàn lọ sọ̀rọ̀ lẹ́ńtì è gbogbo ayé ti gbọ́ èyí ti kúrò lámọ̀ ní ẹnìkan ní sòro kan ló sẹ̀mí ayé ẹ̀ wá sọ fún ọ tí wọ́n ní ọmọ tún káàkiri èèyàn pọ̀ pé àmọ́ náà ní nǹkan yóò èyí tí ìdẹ́ máa ń sọ́kí ó ní máa sọ́kí wọ́n rán ọkọ ọmọ tọ́kí torí pé wọ́n lọ màá fi fẹ́ gbowó Saudi àbó ti gbowó lamẹ́ríkà ẹnìkan sọ fún ọ pé bó o ṣe ń wò mí o ntí èjẹ́ kémi ọ lọ sun léèyàn mo máa ń tọ̀ lé o pọ́blẹ́mù mi nu ṣe ẹ̀kọ́ fọ̀rọ̀ sí ọ lọ́wọ́ kò ní ọmọ túkí tèmi tó jẹ́ máa tọ̀ lé náà ni ẹ̀ẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ̀ tọ̀ lé kú ni ìwọ àti ẹ̀ bá jà lọ́ba ń tú ta ṣe é tó rí i. Ah, wàhálà ìṣe rí tá à ń sọ wẹ́rẹ́ ìṣáfi rẹ́rìn èyí ò di mùnáfíkì lọ́dọ̀ ọlọ́run èèyàn sọ kankan fún ọ nípa àwọn òbí ẹ̀ àwọn òbí òun ní pọ́blẹ́mù báyìí lọ́wọ́ ìwọ ọmọ kò lè domi fún ọ ṣèbí bàbá rẹ ló ní máa ṣe báyìí ìyá rẹ ní máa ṣe báyìí tí a ó tó burú jù bá ń lọ àbà èèyàn fi nǹkan sí ọ ńjọ́ tẹ ẹjọ́ rẹ̀ ńjọ́ tẹ wá dọ̀ta ọ̀gbọ́dọ̀ tú ta ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹwà anábì sallallahu alaihi wasallam ẹ ti ka ìtàn ìyàwó afsọ ìyàwó ọmọ umaru tí umaru fẹ́ nígbà tí ọkọ rẹ̀ kùnẹ́sù bùnú záfà ọkọ afsọ tó kú umaru wá ń ṣe wàhálà àwọn bàbá dáadáa nu kọ́lọ́n kó sàrádà láwọn òbí dáadáa fáwọn ọmọ wa wàláì èèyàn a máa ṣe wàhálà lórí pé ta ni ọ̀fẹ́ ọmọ mi tí wàhálà ọ̀pọ̀ pé bàbá kí ló dé ṣé ẹ fẹ́ yìí àmọ́ fẹ́ bá gbélé ọkọ ni o umaru wá ń ṣe wàhálà kí ó wo àwọn ọlọ́jẹ́ ni ọlọ́run first class èyí á máa ṣe wàhálà lórí ẹ ọmọ ṣàdúrà pé wọ́n lọ gbogbo àwọn ọmọ mi lọ́kùnrin ẹni rẹ lóbìnrin ọjọ́ wọn fẹ́ kọ́mọ̀jà àwọn fàwọ̀ rajà àwọn fìjáàbù tàn yẹn jẹ wọ́n pọ̀ lóòlù kọ́mọ̀jà àwọn àfáàfin rògbà tàn yẹn jẹ bí ṣòkòtò kóni ní búrẹ́dì wọ́n pọ̀ lóòlù wàhálà ìwọ́n pọ̀ bàdàn tí ìbámu gbogbo olùmọ́mọ́ ti bàdàn bọ́n ṣe pọ̀ lọ́kùnrin náà pọ̀ lómi tọ́jà ó rò pẹ̀lẹ́sìn ni wọ́n ẹ̀sìn aṣọ lásán ni ẹ̀sìn wọn ò dénú lákìídà kò dénú ní bàdà kò dénú ní mọ̀hámọ́là kò dénú ní àkàlákì kò dénú pé kéèyàn lákìídà gidi kó ní bàdà gidi kó níwọ̀ ọmọlúàbí kó ní bá a ṣe máa ń bára ẹni ṣe pọ̀ kò dénú ọ̀fọ́rọ̀ ọmọ fọ́rọ̀ kò dénú dénú umaru wa ń ṣe wàhálà ìwọ ọlọ́run ta ni ọ̀wà fẹ́ absọ̀ ọmọ mi dáadáa kí ni túmọ̀rù ó ṣe abubakar lọ́fẹ́ kọ́fẹ́ abubakar ọ̀sọ̀rọ̀ kí ló sì fà á anabi sallallahu alaihi wasallam ó ti sọ létí wọn pé afsọ tẹ̀ ń wò èmi ní mo ní interest inú ẹ̀ káwá ní umaru ẹ ẹ ẹ ní bínú sa èmi náà láìkí afsọ ọ̀rọ̀ ànábì ló sún ní o ọ̀rọ̀ ànábì náà ló sún yẹn ní èsè ànábì sọ fún agbóhùn náà nífẹ̀ẹ́ rẹ̀ ẹgbẹ́ tí ẹ bá ṣe pé sori kẹyẹ kẹyẹ ọmọ dàbí ọmọ ni wàhálà èmi gan náà wáyé tù ní ofarila Abubakar débi pé inú umaru odò kí ló dé kẹfẹ́ ọmọ usmanu náà tó fẹ́ kọ́ fẹ́ afsọ usmanu náà ṣe the same thing kí ló fà tó rántí mọ̀ pa ànàbí ní interest ànàbí wa padà ṣe kìtìbà sí sallallahu alaihi wasallam létà tó wá di pọ́rọ̀ wọ́ọ̀tù sẹ́yìn pàwọn àwọn ọ̀rọ̀ kan bẹ yóò jẹ́ àmọ́ náà lásìkò kan tó bá ti yá ó ti kú òní kéde o àmọ́ náà kò sáàmọ́ náà mọ́ èèyàn sọ fún ọ pé ọlọ́run so oore kan fún mi o oore tọ́lọ́run ṣe fún mi ni wípé mò ń lọ sí àjì lásìkò báyìí ṣùgbọ́n kéè dájú tán torí ìdí báyìí bọ́kẹ̀ sọ fún ọ pé àìdá àmọ́ nígbà wàá dáàrin kan gbogbo ẹ ti dájú gbogbo ayé ti mọ̀ sẹ́yìn tó já mọ̀ náà mọ̀ o lè máa sọ káàkiri báwọn ẹnìkan ralẹ̀ ọlọ́run jogún o ilẹ̀ plọ́ọ̀tì méjì kan fún mi lólúyọ̀lé estate níbo lẹ pé olúyọ̀lé estate nìbàdàn <laughs> láàrin àwọn kìnní olówó bóòlù ọlọ́run ah, ẹ sábà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ mọ́ ti sọ fún yẹn mọ́kẹ́ ni kí n sọ fún yẹn ni o <clears throat> lọ́ba dé public lecture lọ́ba dé jama ọ̀rọ̀ wa tọ́pẹ́ àwa tá a jálùsù náà ní ọlọ́run ti ń gbàdúrà wa ẹ wo àfa wa Yusufu tẹ̀ wọ́ yìí ilẹ̀ plọ́ọ̀tì méjì nílẹ̀ tọwọ́ ti twelve million lọ́lọ́run jogún fún ẹ ní kíni o olúyọ̀lé estate ah àfọ̀ sì máa tọ̀ ara ìwọ lọ irú àfa irú àfa àwo leléyìí wíárà àfa alẹ́ mọ́ lánìyàn aburú o àníyàn tó wẹ́ẹ̀ tapá wọn ń súnà ní ẹnílẹ̀ lóríyọ̀lé kí ni tọ́sà kan bí eléyìí yóò ní wíyà lùjẹ́ náà wàhálà ẹ̀ tó fọ̀rọ̀ sí ọ lọ́wọ́ tó bá dijọ́ mi tọ́lọ́ ń ba sóore mi fún un tí ò tí ìfẹ́ ká yé ọmọ kò ní sọ fún ọ kìí ṣe pé nìyẹn sẹ́rí islam faramọ́ ìstẹ́ìnú alákọ̀dọ̀ ìhàwá yìí jíkún kitman àwọn ọ̀rẹ́ tọ́lọ́ ọba ṣe fún yín ẹ máa gbọ́ bùkátà rẹ̀ pẹ̀lú kẹ́ẹ̀ní kitman rìwáyà àdìfì yẹn ìkánú ẹ̀ sheikh alalbani hasan rẹ̀ pé àdìsí tọ́lá làáfíà ni ẹ máa fi ẹ jẹ́ kẹ́nu yín ọmọ nu lórí àwọn ọ̀rẹ́ kan fàyínà kílọ̀fà torí pé kúlà dí ní èèmọ̀ tí máa sùd gbogbo ẹni tọ́lọ́ ń bá ṣoore fún àwọn kan máa ṣe kéta rẹ̀ wà láì kọjá sí pọ̀ kẹ̀lẹ́ wà lásán àwọn kan máa bínú rẹ̀ pé kí ló mú sóhun lọ́wọ́ fáyín dùn ẹ sọ̀rọ̀ pọ̀ fáyín o yóò sì máa ṣoge wèrè kí tiẹ̀ níná yóò àgbẹ̀ gọ́ọ̀bù fòun yóò máa ṣe kinní kan torí pé òun ọ̀fáyìn òun ọ́gìlì yóò máa bínú ẹ tó ṣe kíni o kíni problem ìwọ ọ́gìlì ẹ̀ tó fáyìn ọlọ́ọ̀lọ́dà bẹ́ẹ̀ yóò dẹ̀ máa ṣe bí ẹ pé òun lòun ga jù sọ́bọ̀ sọ̀rọ̀ pọ̀ ga ni yóò dẹ̀ máa ṣe bí ẹ pé fóònù ẹ̀ ló dáa ju ẹ̀mí àní ó máa yọ fóònù yẹn lápò yóò máa tẹ̀ kí ni kí ló wà ní fóònù rẹ̀ yìí èló wọn ta fóònù rẹ̀ gan for two thousand yóò sì máa soge wèrè sọ́bọ̀ sọ̀rọ̀ pé fóònù wọn lọ dáa jù tọ́lọ́ ń bá sọ̀rọ̀ fún ọ wàlẹ́ àwọn kan máa bínú rẹ̀ àwọn kan máa bínú rẹ̀ pé ah kí ló ń ṣe gan-an ó dẹ̀ máa ṣe bí ẹ pé òun nìkan lòun ti ẹ̀ mọ̀wé jù first class náà ni àwọn kan máa yóò dẹ̀ máa ṣe pé kíní ṣé torí pé òun náà ní kíní kan àwọn èèyàn tọ́lọ̀ bá ti aṣọre fún ọ ìwọ náà fi kíní o tọ́ bá ti arí pọ́lọ̀ ń gbé ọ̀gá ìwọ náà mọ́ ni ìjẹ́ nǹkan kan o ìjẹ́ nǹkan kan o ìjẹ́ nǹkan kan o tí wọ́n náà bá wá sí àìpọ́ ọjẹ́ nǹkan kan àfa àwọn kè táwọn wà mí sáré ha sì dé wọn a máa fi ojú hasadu báyìí wo yàn tí nǹkan ó sì bàjẹ́ mọ́ yàn la tíṣẹ̀rẹ́ ọ̀dẹ̀ tó fi rinlẹ̀ báwọn olójú burúkú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látara pọ́n ṣe kẹ́kẹ́ wọ́n sì fojú burúkú wọ̀nyẹn yóò sì lápa kọ́lọ̀ mọ́jọ lápa lára èmi àti yín. jọ̀mọ́ àṣetán bá fi àmọ́ náà sọ wa ẹ̀jẹ̀ á lò dáadáa èèyàn fi lẹ́tà rọ bá ń fún dádì rẹ̀ lẹ́tà o sì já lójú ọ̀nà o sì kàn tọ́ wà mẹ́ bá ń fún salágbájá lẹ́tà pé ìwò bẹ́ẹ̀ wọ́n fẹ́ra wọn ni kí ni pọ́blẹ́mù tí wọ́n bá wọn fẹ́ra wọn ìjà ka sọ fún un tọ́wọ́ àtijà èyí ò rọrùn kọ̀sámọ́ èèyàn ní ogún lẹ́tà ó tó stẹ́ẹ̀pù rẹ̀ ó tó yọ omi sísẹ́ẹ̀mù yọ òsì lọ́ọ̀ka e, eléṣù ni ọ mọ̀nàfíìkì ni ọ mọ̀nàfíìkì mùsùlùmí so agbọ́dọ̀ lámọ̀ ẹ̀ náà èèyàn ní lọ́bọ̀ wọn cháàjì fóònù lọ́ba dọ́gbọ́n wò pé ọba yẹ account balance ẹ̀ wò five twenty rántí wọ́n ti ẹ̀ lówó pọ̀ lórí fóònù ọba sáré lo thirty seven naira ń bẹ̀ ṣe ìgbà mi tó wọ́n bá pọ̀ lórí fóònù èyí fúnra báyà wọ́n lo àbí wò ṣe kí ni o ọba ọ̀ lámọ̀ ẹ̀ náà wà láì wọ́n ní ọ cháàjì fóònù lọ́ba ń lówó orí fóònù nígbò lámọ̀ ẹ̀ náà wà èèyàn ní ọgọ́rùn-ún táàjì fóònù wàláì ó sì ka gbogbo mẹ́sẹ́ẹ̀jì ẹ̀ sóyé ọwọ́ àwọn gbogbo àwọn tó wà ní fóònù ẹ̀ láì sí fóònù sọ́run ọ pínkó wò ọ̀làmọ̀ náà nìyẹn ọ̀làmọ̀ náà ẹ bá ń táàjì fóònù yìí o ẹ bá ń fọlágbájá lọ́wọ́ àwọn gbogbo tó wà ń bẹ̀ èsẹ̀ ni ọlọ́run nìyẹn èsẹ̀ ni ọlọ́run só ti yé kọ́lọ̀n kójọ kó tó wa ṣe kó ṣe alọ́mọ àlìjẹ́nà kọ́mọ́ sí alọ́mọ náà jama ẹlẹ́kẹta nìyẹn o wàfìlà àdìsí làákàr kọ́lá rasulullah sallallahu alaihi wasallam arúgbó àwọn máa ń kúnnà fi kánà mọ̀nà fi kọ́ kọ́ lè sọ bàbá mustapha murad wọ́n tó má dìsí bí wà lọ́tí àwọn mìíràn ájúlì mọ́mí wọ́n lànà bí ní pé nínú rìwáyà mi ọlọ́mọ ni kí ànábì ó láwọn ṣe sí mẹ́rin kan bẹ ẹni tẹ́ ẹ bá ti rí lára rẹ̀ mọ̀nà fi kíni mẹ́tẹ̀ẹ̀ta tá a ti kà ṣáájú níbi eléyìí wọ́n wá fẹ̀yọ kankan wàyídà àkọ́ sọ́mọ́ fajarọ̀ wàyídà àkọ́ sọ́mọ́ ẹ mọ mọnàfíìkì ni tóun àtàwọn èèyàn bá ń jà yọ kọjá àlà yọ jàjàngbìlà sóyé yóò bínú bóódì yọ jà bóódì yọ jàjà gbòòrò yóò à tí èèbá ṣe pé Islam èmi náà ní wèrè lórí o mùsùlùmí wèrè kí a lórí lórí Islam ọ̀wá lè bọ́ ọmọ wèrè orí ẹ̀ o a jẹ́ pé Islam èyí tí ì yọ dáadáa. bó ṣe jẹ́lẹ̀ àì wàhálà ìjọba ṣe kí ni màá pa àkílà adé ẹlẹ́ àbà àbà ajẹ́ pé kí ni òṣèṣì tọ́ọ̀gì èṣe kí ni òkè ìtàn náà sẹ́ẹ̀rí ó dórí pé àwa tá a jómi ọkọ̀ kan náà náà tọ́ba di ẹ bá ń jà tíjà bá ti ń di pé kí ni o ẹ wá ń yín lé ẹ wá ń fúnra ara yín gbogbo ayé wá ń bá yín ṣé táwọn ẹlẹ́yà náà ní lọ́wọ́ tó báyìí mọ̀nàfíkì ni mọ̀nàfíkì nìyẹn tí wàá tèèyàn wá ń jà gbogbo tó wá mọ̀ ń pa rẹ̀ ọwá ń tu ta ó ti kọjá àlà fàjàrà ẹ mọ́tà pé ní fàájìrù ipò kì yóò ṣẹ̀ṣẹ̀ sí ipò kì ìṣesí ẹ̀ṣẹ̀ kódà ara fàjàrà jẹ́ ń sọ fún ọ ìwé ẹlẹ́yà tó ń já ń ta tó fi àdìgbò sí nìkan ọ̀bùn lójú <clears throat> wàláì fàjàrà ó ti ṣẹ̀ṣẹ̀ sí ipò kì ìwọ àtẹ̀yàn jà sọ̀rọ̀ bọ́ọ̀lù ń jà ni ìwọ àtẹ̀yàn jà lọ́ba ní ìwà láì tí èèyàn bá ṣe pé ìsìmọ̀ ojú mi ní ìsìn láyé bá a ah, àtẹ̀lé àti ẹ̀kọ́ wá wà o wà láì o ti ṣe fàjàrà o ti kọjá àlà torí pé tùmọ̀ fàjàrà ni pé ìwà àpòkì òòwù sóòtú ìwà àpòkì ìwà àfà ìwà àtẹ̀yàn wá ń jà lọ́ba bọ́ sókòtò lọ́ba pupa ìtì lásán di ẹ̀ fàjàrà wọ́n bá wò pé a ah, tẹ̀ bá rí tan àpá àwọn ọkùnrin bàjẹ́ bàjẹ́ fàjàrà pòkì ni ó lọ́ba yẹ wùlẹ̀ lọ yán sẹ́ẹ̀tì ọba kú trọ́sà nìkan lọ́ba tó de ṣíìpù rẹ pé wọn tó bẹ tó bẹ wà láì jẹ́ ta lónìí fàjàrà ó ti pòkì ni ó nù ẹ wá ṣe pòkì làáfà yán sẹ́ẹ̀tì lẹ̀ làáfà yán sẹ́ẹ̀tì dànù pé ah tí ì bá ṣe pé kíní mo tó lè bọ́ sóòtú lẹ̀ tí ó kú ní kàgán ọ̀ yá ọmọ kó pàǹtì wọ́n bẹ̀ kàn mọ̀ pé ó ti ya wèrè nú hmm. wàyí dà kọ́ sọ́mọ́ fàjàrọ̀ tóun àtàwọn èèyàn bá ń jà yóò kọjá àlà nínú ọ̀rọ̀ ẹnu nínú òṣèṣí nínú gbogbo nǹkan ọlọ́run ṣe amúnà fìkì o <clears throat> pẹ̀lú eléyìí a parí ọ̀rọ̀ nìfà a parí kí ni o ọ̀rọ̀ nìfà ọlọ́run ṣe amúnà fìkì àáfàá wa bọ́ síbi kúfúrú asgaru ẹ má gbàgbé o kúfúrú akibaru lasọ débi nìfà kí o láṣẹ ní pé nìfà àpùpẹ́ sí kéde o méjì àwa bọ́ sórí kúfúrú asga ìkọ́tọ̀ ọlọ́run tó kéré tọ́já sí wípé kọ̀yọ̀yàn kúrò ní Islam ṣùgbọ́n irú ẹni tó bá ṣẹlẹ̀ sí náà ìṣesí kèfèrí ni ara tí ò yé àwọn kan tí wọ́n ń ju kúfúrú kúfúrú sáwọn èèyàn nìyẹn àwọn nǹkan kan bẹ tó lè ṣẹlẹ̀ tí ọ̀yọ̀yàn kúrò ní Islam ṣùgbọ́n ó dáa àtẹ̀mí àtẹ̀yìn ká sọ́ra fún un torí àwọn tá à ń sọ yìí kò tẹ kò ní kò ṣe kíníkan kò fìlà kíníkan kù pẹ̀ kí sórí téèyàn ọba sọ́ra ẹsẹ̀ yóò máa kóra jọ àtayù líkínà tí èèpà àyàn rẹ̀ gbogbo ẹni tí ọba fẹ́ parẹ́ wájú ọlọ́run kíníkan á sígárú kíníkan á kíbarú kó jìnnà sí gbogbo ẹ̀ àfáà nísà ẹ̀rí kúfúrò á sígárú irú ẹ̀bẹ̀ eléyìí láyúkúríjù sọ́híbàwù minal milla wà láyẹ̀ sí rùbí yìí mòrítà dá ilá anáwú min akbari lìkàbá irì bàbá Mustapha Murad wọ́n ní sẹ́ rí kúfúrù kékeré ta ní òtóbi tó ní ńlá wọ́n lòun ọ̀yọ́ olówó rẹ̀ kọ̀yọ́ kù ní Islam mùsùlùmí náà láàmú ọkùnrin kò sí lè dí mòrítà dùn kò lè sọ di ẹni tó kó mọ̀ apostate ẹni tó ti á ṣe kí ni o tó ti kó mọ̀ kó ònú ẹ̀sìn kò lè sọ di àyàfi wípé ẹ bá ti ṣe kúfúrù asigaru tá à ń sọ ìta ló kéré ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni ó kéré sí ní ńlá torí pé kọ̀yọ́ kú ònú Islam ṣùgbọ́n tá a bá gbé lọ síbi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni lọ́dọ̀ Ọlọ́run àáfàá ní tí èbá ti ẹsẹ̀ bóyá gan ló tóbi jù ní àwọn kíni o àwọn tó jẹ́sẹ̀ ńláńlá tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ ṣọ́ra fún kúfúrù tó rárá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni lọ́dọ̀ ọlọ́run ẹ wá jẹ́ àwò díẹ̀ bẹ́ẹ̀ ṣe wá rí ìta kọ́fẹ́ mú wáyé ìjọba ẹ̀jẹ̀ àfarabalẹ̀ o a máa gbọ́ yé ṣe ráwọn kan bẹnu kúfúrù asgar tó jẹ́ pé side a èèyàn kúrò ní Islam side b ọyọ́ èèyàn kúrò ní kéde Islam ẹ̀jẹ̀ àmúkọ̀ọ̀kan Afa aniru ẹ̀ ní ọ̀rọ̀ anábì sàlám tó ní mọ̀nà àtà àrọ́fà àwòkáyìnà fàṣọdákọ̀ wù bímọ yẹ̀kù fàkọ̀dí káfàrọ̀ bímọ òǹzílà alá muhammad sallallahu alaihi wasallam. anábì ilẹ̀ tó bá lọ lé baba aláwo ọlọ lé kí la pè é àbílẹ̀ yẹ̀mẹ̀wò àbá àfọ̀ oníyan rìn àbísẹ́ ò ti fi èèpẹ́ sí é ètí ń lo tẹ̀sùbà tó lómi eléyìí tọ́jà pé ọya ṣe báyìí máa wo mi ó ní yíjú òkè báyìí ọya dẹnu lẹ̀ rànmú demonstration ni o ọkàn ń lo psychology kan lásán wèrè kan fún ẹ yóò àti ìrànjú báyìí ní ẹ̀dẹ̀ tẹ́lẹ̀ ẹ yanu ayé ẹ súnmú ẹ yíjú yídà yóò ní ọlọ́ọ̀kùn ọlọ́ọ̀kùn ọlọ́ọ̀kùn àwọn àjẹnú ẹ̀kan pípé kí ni wá fún information ẹ ń bá lọ ilé yẹ̀mí wò ọwọ́ àgbà onítọ̀ ń gbọ́ ó ti ṣe kèfèrí o sí ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ sánàbí wa Muhammad sọ̀sọ́lọ́ ṣe ráàrin àwọn àfáà wa pín sí méjì <clears throat> ẹ ń bájá sí pé mojarrodu vihab bidúni tẹ̀sídíkìl káyìn wàlà àràfà ẹ ń bá lọ yẹ nǹkan wò lásán ẹ ṣáàjà lọ yẹ̀wò kọ̀ wá gbà wọ́n gbọ́ kọ̀ gbà wọ́n gbọ́ pé wọ́n sọ ọmọ kan mi ò sọ pé ó rí bí ọjèrè ọwọ́ lílọ tó lọ yẹn ń tó ṣe ẹ̀ṣẹ̀ ńlá ni jọmọ ẹ̀jẹ̀ àwọn bá wọn tá à ń sọ iye o ṣe rí gbà míì àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ ní ilé àwọn ìyá ìyá ọkọ ìyá ọkọ ìyá ìyàwó bàbá ọkọ bàbá ìyàwó ẹ̀gbọ́n ọkọ àbáwọn fámìlì tẹ́jọ́ ń gbélé torí pé lẹ́sù lọ́pọ̀ láwùjọ tiwa wọ́n á wá mú mọ́rin èṣù wá ẹ jẹ́ fún yín lápẹẹrẹ ṣe ẹ̀ táwọn kankan fẹ́ jẹ́ pé wàláì téèyàn ọba ní mọ́ni lóòótọ́ ìyẹn náà rò pé ẹ tọ́ bá rí bẹ́ẹ̀ já ṣe bẹ́ẹ̀ o káàsì ló tiẹ̀ fi túná á sára sága fún un la ẹ fún yín lápẹẹrẹ kán fún ẹnìkan ní two hundred thousand kó fi bẹ̀rẹ̀ business wọ́n kọ́wọ́ fún ní Sunday kọ́ lọ rajà ní kéde Monday ẹ tọ́ lọ kó fún òun rò pé kọ̀ lákàntì ẹ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kọ́ lọ́wọ́ sàánú <laughs> obìnrin sábà lákàntì tó ti yé ọba kó two hundred thousand wọlé lálẹ́ pé kọ́ dàárọ̀ mọ́ndé kówó ṣe kí ni o kánibí àsìkò mọ́gíríbì ló kówó wọlé gbogbo àwọn tó sì ń gbénú ilé ọ̀kọjá ọkọ ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ kan tọ́jú obe ìyáálé ìyàwó àwọn ọmọ bíi bẹ́yà ká sọ pé ọmọ bíi márùn-ún ṣe ìbáwọn tí gbélé òjò bá ń lọ abáwá two hundred thousand ti ìyàwó ní mọ̀mọ̀ kọ́kọ́ mi ò lè gbé àwọn ọlọ́wà lè gbé ẹ máa wo ìyálé mi lè gbé àbúrò ọkọ mi tọ́jú mi lè gbé ó ti wá ń suspect àwọn kan páwọn tó lè gbé inú wàláì tàláì gbogbo ń bá àbá fi wá aláì fi wá ọmọ gbọ́dọ̀ rí two hundred thousand mi ni ó wàláì ọmọ gbọ́dọ̀ rí ni ó. ẹ̀gbọ́n ọkọ ni ìdábà ọkọ àbúrò mi ò lè jáde láéláé ẹ máa wò mí sẹ ọkọ jọ ń gbélé ọkọ ẹ̀gbọ́n ọkọ ń yọ àbúrò tiẹ̀ lẹ́ẹ̀gbẹ́ láéláé mo jẹ́rìí mi kò lè gbówó rẹ ọkọ náà òun náà dọ́gbọ́n yọ ìyálé láéláé mo mi kò lè náà pé àwọn ọmọ mi lè ṣe kí ni o ọkọ òun ní máa bá wọn wo ọtọ ẹ bá ṣe ọyẹ ẹjẹ àkọ́kọ́ gbogbo wa lọ gbogbo aláwọ àtọwọ́ bọnú omi ẹ ń bèèrè gbówó ọwọ́ rẹ̀ ọjẹra ni tèbárí wà láì tábà lọ ọ̀sẹ̀ yà á lọ ní o gbọ́dọ̀ rí two hundred thousand. jẹ́mọ̀ ẹ bá torí ẹ̀ lóòótọ́ torí two hundred thousand ẹ bá lọ́dún lórí ibú. ìwọ náà sì lọ ọ̀dọ̀ àbá àṣẹyìn torí pé ń wowó àáfà tẹ́ ẹ bá wá rówó ọ̀bà ní kú láyé wọ́n bá sí mọ́nú sàárè àdúrà ni ẹ ṣe àti láwọn kéésì síbẹ̀ tó jẹ́ pé ẹni tó jíwó ọlọ́run tó láti rí bó ti ẹ̀já sí pé ẹ̀pá òṣèké ni ó ti sowó báṣubàṣu ṣùgbọ́n àṣírí tú ṣé àgbégbà mi káṣírí kó tú ọkẹ̀ yóò ṣe kí ni o yóò balẹ̀ tọ́lọ́ ọba wa mú ẹwà lọ́dọ̀ bàbá àṣẹ bàbá àṣẹ ìwà rírì kúrì ẹni tí ò gbowó ló ló gbowó ẹni tí ọ̀wá ayẹ kó o rabu jọ ara burú sí létà àṣírí wá tú pẹ́ni nǹkan ló gbowó ọ̀dọ̀ tẹ́ ẹni táyé ìparẹ́ o tó dọ̀tọ̀ ọlọ́run àti tó ọba tọrọ àforíjọ́ náà kò rí jẹ́ tó ọba ti á tẹ́ ọkẹ̀ lọ́lé babaláwo ni ọ̀gbàgbọ́ kúfúrú ọ̀yọ́ polo islam ṣùgbọ́n tó ọba ilé gbàgbọ́ pé a bàbá yẹn ríran bàjẹ́ àfàìsọ bẹ́ẹ̀ ni ọ̀yọ́ polo islam ọlọ́run la èmi àti yín o ọlọ́run làwa o nínú rẹ̀ òun ni tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó tó sọ ó ní arubáhùn fi ummati min amúrìlì jàìlíyà anabi ní sẹ́ ráwọn nǹkan mẹ́rin kan nínú òjò mi ara àwọn àwa jàìlíyà a sì mọ̀ pé àwọn jàìlíyà kìíní wọn ò kù fà ara àwọn àwa kèfèrí jàìlíyà òun ni ṣùgbọ́n àwọn àfáà láwọn tá a fẹ́ sọ yìí ọkẹ̀ jẹ́ ìṣesí jàìlíyà ni kò sọ̀yàn di kéde o kèfèrí jẹ́mọ̀ ṣe tí mò ń sọ yé torí àwọn tá à ń sọ àwọn tó wẹ́ ni o táwọn èèyàn gbọ́yé tó di pé kèfèrí kèfèrí o àwọn kèfèrí pọ̀ lọ ẹ bá jẹ́ kèfèrí àní sọ pé mùsùlùmí ni o kèfèrí táwa bá ní mùsùlùmí ni lọ́dọ̀ ọlọ́run kèfèrí ni. alákọ̀ọ́kọ́ òun ni alifakaru bil ahsab kéèyàn máa fi fámìlì rẹ̀ kó máa fi proud kó máa fi yànnà ìṣesí ìjà ìlíyà ni kéèyàn máa fi yan rẹ̀ àwa àrán báyìí àwa fámìlì báyìí àwa ọmọ alágbájá àwa ọmọ àmọ́mù báyìí àwa ọmọ àlàájì báyìí ìṣesí àwọn jàhílíyà ni. wàtọ́ánù filansa wàtọ́ánù kéèyàn máa wá bú ìran oníran yóò bá bàbá rẹ̀ ńlẹ̀ yóò bá pọ̀rípọ̀rí ìyálà yá àyá rẹ̀ ẹ má jáwọ́ máa ṣe rádaràdá báwọn ìṣesí kíni o ìṣesí jàhílíyà ni o ìṣesí kí la pè jẹ́ mọ́ ìṣesí jàhílíyà ni ẹ má jà máa ṣe bẹ́ẹ̀ ẹlẹ́kẹta wàlísítìsíkọ bí nojú wàlísítìsíkọ kéèyàn máa wá òjò àbí kéèyàn máa wá omi pẹ̀lú ràwọ̀ kí náà gbà lérò pẹ̀lú eléyìí jẹ́mẹ́ ẹ̀já gbọ́yé ṣe láwọn ìjà ìlíyà àwọn ọ̀nà tán máa ń gbà wo mi pọ̀ ìgbà míì tán bá ti rí àwọn ìràwọ̀ kan wọ́n wá sọ pé òjò ọ̀rọ̀ lọ́la òjò ọ̀rọ̀ lónìí wọ́n ti ní àwọn bìlífù orí ibú kan pé àwọn ìràwọ̀ kan ni máa jẹ́ kójú òsè kí ni o kójú ọ̀rọ̀ tí wọ́n náà bá rò pé ah, wàláì mo ti mọ̀ kójú ọ̀rọ̀ lánàá òjò ọ̀rọ̀ lọ́la torí pé àná ẹ̀ rí pé ìràwọ̀ kan yọ ní sánmọ̀ tí ráwọ̀ bá ti yọ òjò máa ń rọ̀ ọ̀rọ̀ burúkú lọ sọ ọ̀rọ̀ ọjà iléyà ni ṣùgbọ́n kò torí ẹ̀ sọ ọ́ di kèfèrí ṣùgbọ́n ṣe kúfúrú ló ṣe sẹ́mu anabi wa muhammad sasala nínú nǹkan tá anabi kọ́ wa ni wípé tójò bá rọ̀ ká ní mọ̀tírínà bífọ́dìlélà mọ̀tírínà wọ́n rọ̀jò fún wa pẹ̀lú àánú àtìkẹ́ ọlọ́run torí pé àwọn kèfèrí tójò bá rọ̀ àwọn rí pé mọ̀tírínà bìnáwó ìkádà wàkádà náwó nínú èdè lọ́wọ́ ni ànàjú ànájúmọ̀ wọ́n sọ pé ìràwọ̀ báyìí ìràwọ̀ báyìí ló kójú ọ̀rọ̀ àwọn gbà pé ráwọ̀ ni máa ń jẹ́ kójú òsè kíni o kójú ọ̀rọ̀ ìsìláàmù wa ní káwọ̀ ọgbà pé tójú bá rọ̀ mọ̀tírí náà bì máa ń dá ẹlòmíì ló wáyé sọ bẹ́ẹ̀ àná ní ìsìn òjò fún wa ń bàdàn kálukú wa tílẹ̀ fi máa ìròkè mọ́ta jí téèyàn ti máa làágùn téèyàn ọmọ ọ̀họ́ra bẹ́yẹ̀ mìíràn kan ní máa ń ṣe wàlẹ́ ìtarọ̀ ọmọ yóò yẹn lójó bá rọ̀ àáfà labásùn láì tó faṣọ bóra à lèèyàn bá sùn lèèyàn bá tó ń rọrùn ọlọ́run àmọ̀dúpẹ́ jàmẹ́ ẹ̀já sálẹ̀ àmdùlẹ̀ ọlọ́run máa rọ̀jò dùnú fún àwọn à wàlẹ́ ọlọ́run tóbi pọ̀ ọwọ́ òjò tọrọ inú wa sì dùn ara tutù gbogbo máa làágùn ẹ̀mẹ́ ẹ̀dógún gan wálẹ̀ gbogbo káàró sì máa ṣe kùrùkùrù bí ó kúrùkùsà ara sì balẹ̀ ó yẹ ká dúpẹ́ fọlọ́run tójò bá ti wá rọ̀ kílẹ̀ mọ̀ tá a máa wí ọ̀pọ̀lọpọ̀ látòní lọ máa wí mọ̀tírínà bífọ́dìlá ẹja wíbẹ̀ mọ̀tírínà bífọ́dìlá mọ̀tírínà bífọ́dìlì là ìta àmọ́ wí bá ti rọ̀nú o wọ́n rọ̀jò fún wa pẹ̀lú kíní o ọlá ọlọ́run wa rahmatihi àti kẹ́rẹ̀ sọ ti yé ìta èèyàn máa wí ti rọ̀tán nù o mo sọ wípé ìràwọ̀ kan tó rí ni o àbí mo ti mọ̀ ti ń ṣe kan tójú ọjọ́ ò ti clear ọjọ́ tí ò clear ọ̀rọ̀ fún ọlọ́run gbogbo ẹni tó bá ti lè rí wípé ìràwọ̀ kan lọ́jọ́ kójú ọ̀rọ̀ ìṣesí ìjà ìlíyà ni ṣùgbọ́n kọ́ yọpọ̀ ní islam o wà ní yáhà ẹlẹ́ẹ̀kẹrin nu kókù òkú ká máa wé kéèyàn wá máa wélì kéèyàn máa wá so kókó máa sọ̀rọ̀ sọkúsọ jẹ̀mọ́ kódà ìwà kèfèrí ni ṣùgbọ́n kọ́yàn yọpọ̀ ní islam pé orí òun burú o ọlọ́run ṣe dáa ṣé òun lọ́wọ́ ayẹkọ́ lọ́wọ́ fẹ́lẹ́ ìkàn ṣé tí bàbá buhari ló ayọ kó kú àbí bàbá tiẹ̀ ọlọ́ọ̀mẹ ti kú kàn àṣẹ́rù yóò wọ́n lọ́wọ́ yóò kú nígbà táyé ń gbádùn rẹ̀ ikú ọ̀já gbádùn rẹ̀ lọ́gọ́ ó tiẹ̀ táwọn ìyá àwọn ìyá eléte rọlẹ̀ yorùbá o wọ́n bọ̀ láti ilé wọn tí wọn ò sókó o wọn ò sókó wèrè o tọ́ba ti á kù díẹ̀ tí wọ́n wọ̀ ọ̀dọ̀ ẹgbẹ́ èèyàn fún wọn àti fẹ́ẹ̀ o àti fẹ́ẹ̀ o tọ́ba ti á dẹnu ọ̀nà màmá ní ikú ní àwọn fámìlì òkú tí wọ́n ti dákẹ́ tẹ́lẹ̀ wà lẹ́wọ̀n ọba tó gbẹ́kú ibi ni wọ́n tó lè máa yíra mẹ́lẹ̀ pé ikú ọ̀sẹ̀ dáa àwọn ohun aròwèrè wọn tó máa ń lò ṣé tí Islam ní ẹ ṣe lu iṣẹ́ sí àwọn ìjà ìlíyà ni ẹ̀yin á máa ṣe bẹ́ẹ̀ o ọlọ́run kọ́ lèmi àti yín o á dùn ó níbí lónìí tọba bá di ọ̀sẹ̀ ti ń ara àwọn kúfúrú asigaru náà là ń sọ lọ o a bẹ̀rẹ̀ látòrí kúfúrú nìímà jẹ́mọ́ àkílà pé o kọlọ ó ṣoore fún yàn kéèyàn wá máa ṣàìmoore kọ́lọ̀ ó ṣe kí o kó ṣoore fún yàn kéèyàn máa wá ṣàìmoore kọ̀yọ̀yàn kúrò ní Islam ṣùgbọ́n ara àṣesí kẹfìrí ni tá a gbọdọ sọ ara fún. kọ́lọ́n kó sì wá ní mùsùlùmí òdodo kó sì wá lọ́mọ àlìjánná kọ́mọ́ sì wá lọ́mọ aná ọlá hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk